تعالى وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله استطرادا في بيان حق المسلم على المسلم ويحفظه إذا غاب في السر والعلانية ولا يهجر أخاه فوق ثلاث ليال والسلام يخرجه من الهجران ولا ينبغي له أن يترك كلامه بعد السلام أقول نسمع ويحفظه إذا غاب بالسر والعلانية nínú wa mùsùlùmí lórí mùsùlùmí òun náà ní pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó ṣọ́ ìwọ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ní kọ̀kọ̀ àti ní gbangba níwájú àti lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ ti torí pé ọmọ ìyá wa ò sí láàrin wa káwa bẹ̀rẹ̀ sí ní pẹ̀gbọ́n rẹ̀ kábẹ̀rẹ̀ sí ní sọ àìdá rẹ̀ kábẹ̀rẹ̀ sí ní fẹnu ya pátánì sí lára ìgbà tó ṣe pé tó bá ti wà láàrin wa àní lè sọ àmọ́ tó bá ti kó láàrin wa á sọ eléyìí ìwà burúkú ni o kìí ṣe ìwà tó dára dandan ló jẹ́ lórí mùsùlùmí kó sọ mùsùlùmí lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ pẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn rẹ̀ níwájú ẹ ọgbọ́dọ̀ bu lójú ẹ eléyìí ọmọbẹ nínú wa mùsùlùmí lórí mùsùlùmí eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn kíkà mójútó ààyè ọgbà wa láti máa ti àwọn òfin yìí lójúmọ́lẹ̀ láwùjọ tiwa ó ń nínú àrùn tó ń bá àwọn èèyàn jà ẹ̀gàn mẹ́nìkan bá ti lè jẹ́ pé kò sí láàrin àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa sọ. kí ló dé ẹbí jẹ́ pé ẹnu sá máa hún àwọn èèyàn ní sá àwọn ọmọ àti pẹ́ẹ́nu wọ́n ń jánu àfi kán sáré kó àwọn sọ̀rọ̀ ẹnì kejì lẹ́yìn láì dáa ìwà burúkú lélẹ́yìn tíyẹn mẹ́rin bá jókòó ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tẹ́ rí i pé wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni karùn-ún tí sí ni wọ́n sọ. ẹnìkan bá tún dìde náà àwọn mẹ́rin tó kù mẹ́ta ọ̀rọ̀ ẹni tó dìde ní ìsìn náà tún tí wọ́n sọ lẹ́yìn. tẹ́lómìnà bá tún kùn ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tiẹ̀ náà. ẹnìkan bá dìde tó kù ẹnìkan olóòtú máa sọ yọmọ pé sí wọn náà dá ni wọ́n tó lọ ní ìsìn náà láìpẹ́ sí ìwọ náà sọ wá dáa sọ pé ẹ̀gán náà ni ìwà burúkú lélẹ́yìí ẹ̀kẹ́lẹ́ nu ọmọ àti sọ ẹnu rẹ̀ ní ọmọ àti pẹnu gbogbo ní sọjà náà kò sí gbogbo sì fún wa ń parí mi. nínú àwọn tó jù tí máa ba tèèyàn jẹ́ ní rọrùn tí jẹ́ kéèyàn wọná rọrùn òun náà ìwà burúkú pátápátá gbáà ni olóṣùwọ̀n àwọn èèyàn lọ́rùn láwùjọ wa iṣẹ́ àlùjáná làwọn ń ṣe ni àbíjà àti wàná oníkálukú kó bira rẹ̀ léèrè ọlọ́run bẹ ìsalábòsì olóhùn ọgbà kẹ́ ẹ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dá àwọn sì láàlè ṣe láì máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn láì dá sì ti mọ̀ pẹ́ni tá a máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì lọ́nà kan àbọ̀nà míì fẹ́ràn rẹ̀ ìrìn ma bá fẹ́ràn èyí sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá tọ́wọ́ á dá káàkọ́wọ́ dáadáa ti yín tásẹ́rẹ́tẹ́ ní ẹni tí ẹ̀ iná lẹ́tùn máa bùn ládàá rẹ̀ tọ́lá ma sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá òun kó ládàá tiẹ̀ òun fi sòfò nìyẹn ìjọ gbẹ̀ndà kìíyàmà tí wọ́n bá gbẹ̀ tọ́fẹ́ lówó fi sanjọ́ náà iṣẹ́ rí wa ni wọ́n fi fún wa. bàbá níṣẹ́ rí tán lè fi sán àti pé àìdá tiwọn ni wọ́n dàlù wa fọlọ́mọdá kọ́kọ́ sànù wa ìdí nìyí tó fi yẹ ká sọ ẹnu wa ìdí nìyí tá a tún fi sọ pé gbìyànjú bá rí pé ẹnu ń jọ oúnjẹ òun ò lè ṣe kó wọn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì ọba tẹ̀ mọ́ lórí bàbá àtìyá rẹ̀ àwọn ni kò sọ̀rọ̀ wọn láì nítorí pé bàbá àtìyá èèyàn yóò wù yàn kó ń ra àlìjáná o báwọn bá jẹ́ pé àwọn ni kó ládàá wa fún kò bá ti sàn kò bá sàn jù kọjá pé ẹni tó fẹ́ràn náà ló tún sọ̀rọ̀ gba ládàá rẹ kó fún bó bá di lọ́la òkè mùsùlùmí ọba ti sí níbi tí ẹ jókòó sí ẹ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá kọ́ rọrùn sẹ́ni tó bá ti fi kọ́ra pé kásá máa bẹnu àtẹ́lu àwọn èèyàn ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa ká máa pẹ̀gàn wọn pé kó wá jáwọ́ ń bẹ̀ lọ́jọ́ kan orúkọ ọ̀sán kan kò lè rọrùn ṣùgbọ́n ìgbà tí èèyàn bá kóra rẹ̀ ń jánu pẹ̀lú gbọ́lọ̀ ẹ̀gàn mẹ́wàá lè yàn máa pa lójúmọ́ ó dínkù sí méje díẹ̀díẹ̀ ó dínkù sí márùn-ún díẹ̀díẹ̀ ó dínkù sí mẹ́ta ń wọ̀ báyà ó dínkù sọ́kan bọ́ ọba yẹ ọkàn náà pẹ̀lú gbọ́lọ̀ èèyàn ní bá wọn ṣe má. wáyé o ẹnikẹ́ni tó bá jókòó níbi tó ti ń pẹ̀gàn ẹnìkan òun náà ti pẹ̀gàn o ẹnikẹ́ni tó bá jókòó níbi wọ́n ti pẹ̀gàn òun náà ti pẹ̀gàn àyàfi ẹni tó gbọ́ pé wọ́n ń pẹ̀gàn èèyàn ọ̀jáde má wọn. ẹ̀bẹ̀rù ọlọ́run tẹ́ni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní òsì ń bẹ́ẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run eléyìí tó ṣe o iṣẹ́ ńlá ni tọ́gbà aládá ńlá lọ́dọ̀ lọ tó bá di ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ndà lùkìyàn. tí mùsùlùmí bá ń bẹ níwájú rẹ ẹ má jẹ́ ẹni tí wọ́n máa balẹ̀ ẹ máa bú gbogbogbò ẹbú yìí náà ni gbogbogbò ẹbú náà ni ẹ má sọ mùsùlùmí dèèyàn yẹpẹrẹ ẹ má sọ dẹni àbùkù èèyàn tiwa wá tí wá ju yàn lọ kó wá túmọ̀ sí pé ká máa bú ká máa bàjẹ́ lójú ẹ̀ kódà kó ti kó àwa la bí sẹ́yìn ọ̀fẹ́ kọ́ ọmọ yẹn jẹ́yàn pàtàkì ni ọmọ tá a bí tó bá yẹ pé èébú èébú èébú náà láà máa bú ọmọ òní sábà jẹ́yàn gidi kan o òní sábà jẹ́yàn gidi tòró náà máa wò pé ẹ eh, òkúkú tí bá a ṣe ṣe tá a máa ṣe náà wọ́n máa bú ni náà ẹ̀jẹ̀ á wà bá a ṣe wà torí ẹ̀ ló ti jẹ́ pé èdè àpọ́nlé lọ́yẹ̀ kọ́ máa tẹnu mùsùlùmí jáde sí mùsùlùmí. eléyìí ò túmọ̀ sí pé àní ṣẹ̀ra wa ò á ṣẹ̀ra wa torí pé èèyàn séèyàn kò sí náà ni á ṣẹ̀ra wa náà ni. ṣùgbọ́n bá a bá ṣẹ̀ra wa kìí ṣe kékeré máa bú ọ lójú rẹ wá ní ọ̀yànjú ẹ̀ àbí kí n máa pẹ̀gàn rẹ lẹ́yìn rẹ ní ọ̀yànjú ẹ̀ ó yẹ kí n láyà tó kí n lọ bọ́ pé ah nǹkan báyìí báyìí ti ṣe báyìí báyìí tó sì dáa bẹ́ẹ̀. onú ò lè ṣàlàyé ara rẹ pé ah èmi náà gbèrò láti bà yín lọ́kàn jẹ́ ń gbèrò láti ta ìdá sí yín nǹkan kan yí mi lọ́ọ̀nì tó lọ́ba sì tán abẹ́ o kóníkàlùkù wa máa ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighad ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ọlọ́run kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan máa ṣàkíyèsí kí lòun ṣe é lẹ́ẹ̀dọ̀lọ́ òun. ọ̀la ẹ̀yin kú kí là ń ṣe lẹ́ẹ̀dì ẹnìkan kọ́ lomi ìgbésẹ̀ àárẹ̀ tiẹ̀ ẹnìkan kọ́ ni ọbẹ̀ nìkan jẹ̀gbádùn tiẹ̀ ẹnìkan kí ọbẹ̀ nìkan jìyà tiẹ̀ a sì ti mọ̀ pọ́ba tí wọ́n mú wa lọ bá lẹ́yìn wa yìí kì í sábò nìkan gbogbo alọ́dọ̀ rẹ̀ ń kọ́ ẹrù la torí rẹ̀ ǹjẹ́ ń táwọn ń palẹ́sì kalẹ̀ ní ìsìn àbí fáìlì wa ti dà sómi ti pẹ́ àti rọrùn sa torí rẹ̀ ẹja sọ ẹnu wa ẹnu àwọn kó báyà bàjẹ́ ẹ ò tẹ́yàn bá pẹ́ gan ẹnu àtàhán yìí náà ni tẹ́yàn bá bú yàn ẹnu àtàhán yìí náà tó gbogbo ẹ ẹ ká sọ. bákan náà àfààní wala yahjura akhahu fawqa thalathi layalin mùsùlùmí múmi ní kò gbọ́dọ̀ yan ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí di, tayọ ọjọ́ mẹ́ta o ọ̀rọ̀ tiẹ̀ wá dàrú láàrin ìwà àti ẹnìkan pín ọlọ́pàá ni ẹ kálukọ ọmọ lọlọ rẹ ọgbọ́dọ̀ ọjọ́ mẹ́ta lọ gbáǹkú gbáǹkú ọgbọ́dọ̀ ọjọ́ mẹ́ta lọ tọ́ba kọ̀ tá a bá rí irú ẹ̀rí òru mẹ́ta náà ni láti lè máa ṣe gbáǹkú gbáǹkú síra yín kí ni gbáǹkú gbáǹkú ìwà rí ọkọ yìí òun náà rí ọkọ yìí kò sí sàlámù alaykum amọ̀sibọ́sí wa alaykum salam torí pé tí o bá ti ṣe asalaamu alaykum kò lè sí wa alaykum salam mùsùlùmí kò gbọ́dọ̀ yan mùsùlùmí lódì tayọ ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam tóní la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layalin kọ̀tọ́ kọ̀tọ́ sí mùsùlùmí o pé kọ́ ìyá ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kan ló di o tayọ ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta péré lẹ́ẹ̀fi lè yan mùsùlùmí lódì eléyìí túmọ̀ sí pé. kọtọkọ yẹn lódì tayọ ọjọ́ mẹ́ta ó túmọ̀ sí pé èèyàn rẹ ni lódì ọjọ́ mẹ́ta péré ńkọ́ kò sí tó burú mbẹ. àwọn o. ó ti dẹ̀sẹ̀ o. tọ́ àti wàá yẹra lódì ìwọ rí ọ yẹra ọ̀nà rí ọ yẹra ọkàn kálukú ń hó sí ọkàn ẹnìkejì kó o láti abẹ nínú والسلام يخرجه من الهجران في سلامة òun náà ni ọba ìyára ẹni lójijẹ o tí wọn bá ti sálámà ìwọ ti kúrò lábẹ́ pé ọyànmọ ìyá rẹ mùsùlùmí lódì asálẹ́mù aleikum òdì dánù lágbọ̀dọ̀ tiẹ̀. bàbá ti sálámà sí òdì bá dán lópin ìgbà tó bá ṣe wípé àníyàn wa pẹ̀lú sí sálámà tá a sálámà sí òun náà nípa afẹ́ fi òpin sí òdìdá ìyára wa yìí. wọ́n sọ pé assalamu alaykum ẹnìkejì náà ni wa alaykum assalam ajẹ́pẹ́ àtiwá àtòun o òdìdánù. ìwọ́n sọ pé assalamu alaykum òun sunu dúdúdú kọ dáhùn ẹni tó sálámà ló ń mọ̀pin wá fún òdì lágùn ọ̀dọ̀ tiẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò dáhùn òun sì tún wà nínú ọ wà nínú dẹ́tẹ̀ ok àtikẹ́mi ọ̀sálámà yẹn ọlọ́lá jù torí kété mi bá ti sálámà ó ti sán lágùn ọ̀dọ̀ tèmi ó kù sí wọ́ lọ́wọ́. ìdí ni ìtàdí ti anabi muhammed sallallahu alayhi wa sallam ló ti fi hàn wá wípé ẹni tó lọ láti nínú ẹni méjì ti yanra wọn lódì lẹni tó bá kọ sálámà ẹni tó kọ́kọ́ sálámà ń lọ́lọ́ lájò torí kékeré rọrùn tẹ́mi ni wàá fi ọ̀wọ́ asalaamu alaykum O gbogbo ṣètọ́ni ti ń bẹ lára rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ ta ṣètọ́ni wa lè máa sọ fún lọ́ọ̀kan pé sọ́wọ́ àdá òní sọ́ọ̀lẹ̀ ni wọ́n ni sọ́wọ́ kó ló o ti gbọ́ òkè ṣe gbọ́ ò tuntun sálámà ẹ̀ fẹ́ Salam. kéde sàlámù wọn ni a máa fi dáhùn wa alaykum assalam ọ wa máa kọ́ mi ṣètọ́ ni wọ́n máa kọ́ kó sáà fi hàn pé ìjà yóò ní tán tọ́ kọ́ra pẹ̀yìndà mọ̀kẹ́ ọlọ́ọ̀bùn yín sùúrù ọlọ́ọ̀n tó ń dákùnù lọ́dọ̀ tẹ̀ torí ṣètánì dáná sí la lọ. tọ́ àfọwọ́ ni. kọtọ o lẹ́yìn ìgbà tó bá sálámà tó bá ti sálámà sẹ́ni tó sálámà sí kọtọ kọ wá rí pé ìwọ ò ní sọ̀rọ̀ sí ó ti sálámà sí ọ wọn náà sálámà sí kọtọ kọ wá rí pé ìwọ ò ní sọ̀rọ̀ sí ní àwọn tí máa ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ara yín lódì òun wá sálámà ìwọ náà wá sálámà padà ṣètò ọ̀nà ọmọ àtọ̀ má bàa sọ̀rọ̀ má bàa sọ̀rọ̀ kọ́ mọ́ lórí sálámà o torí pé tí ọba sọ̀rọ̀ òun ti ṣe tọ́gàjù lẹ́yìn tí wọ́n sálámà dáhùn ìwọ wa tún sọ̀rọ̀ á ah, báwo ni ọmọ ìyá mi láti wá gba ìṣẹ̀sánì láàyè fún gbogbo adúlọ ọjọ́ mẹ́ta yìí. ẹnu kí n tó náà sọ ni pé ah, ọlọ́mọ ti darí rẹ̀ mọ́ kó dópin. tọ́ ìwọ ọ gbọ́dọ̀ pé òní bá sọ̀rọ̀ lẹ́yìn tó ti sálá tí wọn náà ti dá sálámà padà pé ọ sálámà mo ti dáhùn kí ni tó tún kù. ìtòkù pọ̀ ọ náà ní kíkẹ́ ẹ máa bọ́ọ̀rọ̀ ẹ̀yìn lọ kí ẹ ṣe ń sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ torí pé tí o bá sọ̀rọ̀ yóò máa túmọ̀ sí pé èrò rẹ̀ ò dá sí i òun wò pé kìí ṣe torí tọ́lọ́ ló ṣe ṣe kíni ló ṣe sálámà sí ọ. tọ́ wal hijranu al-jaiz hijranu dhil bid'ati aw mutajahirin bil kaba'ir. لا يصل إلى عقوبته ولا يقدر على موعظته أو لا يقبلها tọ́ àfáàní ìyanilódì wo gan lọ́tọ́ náà rí wọ́n ní ìyanilódì tó tọ́ oríṣi méjì ni o alákọ̀ọ́kọ́ òun náà ni hijranu ká yan aládàádáálẹ̀ lòdì àdáadáalẹ̀ nínú ẹ̀sìn tó burú gan ni jàmá ẹ̀sìn ọlọ́wọ́n bá ti pé ẹ̀sìn Islam kò bùkátà àfikún àdínkù ìtìsíwájú àbí ìfàsẹ́yìn gbàtẹ́sìn yìí ti pé kò sáyé sẹ́ni kankan láti ti ka ara rẹ̀ dá nǹkan kan kí èsì ara rẹ̀ sílẹ̀. Si torí ṣíṣe bẹ́ẹ̀ ìbẹ̀sẹ̀ jẹ́ ni lẹ́nìkan bá wá jẹ́ aládàádáálẹ̀ irú àwọn wọ̀nyí tá a bá yàn wọ́n lódì kò sí tó burú ń bẹ̀ o àdádáálẹ̀ iná lọ́wọ́ á ti tọrọ fọ́nkálé sọ́yìnkì sàtà èèyàn ni ọ̀ máa ṣe àdádáálẹ̀ máa ń pa àwọn ẹgbẹ́ ń pè láàfà àfà àfà àdádáálẹ̀ tó ń dálẹ̀ ọ̀pọ̀ púpọ̀ wọ́n ń ba ìsìn ọlọ́run bá jẹ́ dọ́ba. Do, do, ìdí nu tó fi jẹ́ pé ìgbà tó yẹ pé inú làwọn ti ń yí inú àdádálẹ̀ làwọn ti ń mùsùà ẹ̀rì wọn wọ̀ pé ẹwọ́n gbọ́rọ̀ àwọn wọn o wọ́n bẹ́ẹ̀ jẹ́ ní o ẹ̀rọ àkùtà ní bẹ́ẹ̀ sì jẹ́ inú ẹni ń mọ́ àti ẹni ń wò ló ń wò gbogbo tí wọ́n ń wú tegbòtegbò làwọn kan tó ń dá sí pé ò ní kú ò ní kú lójú táwọn a'udhu billah bẹ́ẹ̀ bá jẹ́ aládàáda lẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ aládàáda lẹ̀ ọtọ́ káyàn lòdì ẹ̀yin sì ti mọ àwọn àdáda lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan àdáda lẹ̀ ó lè wọnú ọ̀pọ̀lẹ́ ó lè wọnú azikir ó lè wọnú ọ̀sìyàn ó lè wọnú gbogbo ń tà pé níjọ́sìn gbé tó dọ́gba tí wàá di fi hàn ni pé àdáda lè kọ̀ wọnú àṣà àdáda lè kọ̀ wọnú àṣà pé ká pé àdáda lè bàtà tó wọ̀ yóò àdáda lè lẹ̀wù tó wọ̀ yóò àdáda lè láago tó lọ àbà fún àdáda lè bà wọ̀ àdáda lè lẹ́ni tẹ́ fi jókòó yóò àdáda lè làgàtẹ́ fi jókòó yóò àdáda lè tọ́tìláìtì yóò àwọn àti ìsìnkú ẹ̀ gbádùn àbádàdà alẹ́ síbi tẹ́ fi ń jẹun yó náà sì ti pọ̀ gbádùn fún ọmọ islam zara ẹ̀sìn náà gbogbo eléyìí olódo lásán lásán so àmọ́ torípé àwọn eléyìí wọnú kí ni al-masalihul mursalah àwọn nǹkan tó já nfààní títẹ̀rí ọ̀sọ́ pé ṣe tí ó sì ní má ṣe òṣèré títẹ̀rí àti sọ pé ẹ lo torchlight kò síbi tó ti ní ká ẹ má lo torchlight èsì tí sẹ̀rí àsọ pé ẹ lò fìlà o kò síbi tó sọ pé ẹ má ṣe kí ni ẹ má lò fìlà kò síbi tí sẹ̀rí àsọ pé ẹ kọ tírà ẹ ṣe àwọn tírà káwọn èèyàn máa rí kà kò síbi tó ti sọ pé kí ni ẹ má ṣe tírà kò síbi tí sẹ̀rí àsọ pé ẹ lè fàgá jókòó kò síbi tó ti ní ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ fàgá jókòó eléyà ń pè ní kí ni al kò síbi tó ti sọ pé ẹ fi síbi jẹun kò síbi tó ti ní ẹ má fi síbi jẹun wọ́n ń pèlè ní maslahatun mursalah kò síbi tó ti ní kẹ́ ẹ wọ mọ́tò kò síbi tó ti ní kẹ́ ẹ má wọ mọ́tò kò síbi tó ti ní kẹ́ ẹ wọ bàálù kò síbi tó ti ní kẹ́ ẹ má wọ bàálù wọ́n ń pèlè ní maslahatun mursalah àǹfààní tí sẹ̀rí ó pé ṣe tó sọ pé má ṣe á wò nínú òfin sẹ̀rí à sáǹfààní nǹkan ẹ lọ́pọ̀ jù ní àbábúrú rẹ̀ tó bá ti kó àǹfààní rẹ̀ lọ́pọ̀ jù ìdájọ́ ọlọ́ọ̀ nípa alẹ́ lò tó a ti fa aburú rẹ̀ lọ́pọ̀ jù dájọ́ ọlọ́ọ̀ni kó àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ lò dáadáa ta ìdá rẹ̀ wọ́n jọ dọ́gba bí etí ehoro lábẹ́ òfin ọlọ́run àgbọ̀dọ̀ lò tí dáadáa nǹkan àtà ìdá rẹ̀ bá dọ́gba àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ jàǹfààní rẹ̀ torí darul mafasidi muqaddamun ala jalbil ìsáfún ìnira nǹkan òun láǹfù lágbára lórí fífàǹfààní rẹ̀ mára jẹ́tẹ́lẹ̀ bá yé wa àwọn aládàáda alẹ̀ níbi ẹ̀sìn ọlọ́run ó lè ní kẹfọ́n àti síkiri kan pétékiri bẹ́ẹ̀ bá ti ń sẹlẹ̀ mọ́ gbára ilé ẹsẹ̀ láyà sẹlẹ̀ ìlà dáa ìlà dáa ìlà ẹtú wọ́n dáa ìlà gbólóhùn kẹfẹ́rí yẹtùkú la ilaha illallah tọ́jà gbólóhùn ìmánì wọ́n sọ pé la ìlà kọ́sọ́ba kẹta sìn kọ́sọ́ba kẹta agbọ́dọ̀ sìn kọ́sọ́ba kẹta agbọ́dọ̀ sìn kọ́sọ́ba sẹ́wọ́n àti wọn náà rọrùn wọn á ní jama aláìlá tètè wọn kọ́ dáadáa lẹ́nu àwọn eléyìí ẹ̀yàn wọn lòdì èsì kọ́ àwọn àgbà wọn wọ wálé wọn ọ̀bọ wọn bẹ lọ́dọ̀ ṣéwù láìlá ẹ́ a'udhu billah bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé àwọn dábídì àkànlẹ̀ wọ́n ní àwọn ọmọ ti tọ̀ wá fún ilé kan táwọn kọ́ lẹ̀ tó tó wá kó àwọn lọ́n bá ṣe kọ̀dá tó pọ̀ gbádùn ọyàn wọn lóde bẹ́ẹ̀ náà lẹni tó sọ pé lílfàtì làwọn ọmọ fàǹtà wọn lílfàtì tẹsí rí lọ́dọ̀ tà wọn ó ju alukurani lọ irun wọn lọ wá mú lọrẹ ìgbà làkúndé nìkún làwọn ṣe kọfọ ọmọ lílfàtì tiẹ ìwọ ọmọ ṣe kàmí àmọ́ kò kúta ẹ má sọ rẹ ọ̀rẹ́ òfò kí lílfàtì báwo kí ni jẹ lílfàtì wọn bẹ ibi tí wọn ti aṣọ wọn fà á wọn náà wàá jókòó tì pé ó oh, kúkú bá wọn fà wọn kàn wò wọn náà ah, ọ̀rẹ́ mi ẹ̀ fi ìyá jẹra yín àmọ́jẹ́ ń jókòó tì í díẹ̀ jókòó tì báwò tó ẹni tó bá ti jẹ́ aládàádáalẹ̀ àyàn lójú. látẹ̀rẹ̀ aládàádáalẹ̀ bàbá yẹn wò bàbá ọlọ́pọ́n olọ́rẹ́ rẹ̀ òrẹ́ ni mú lọ́rẹ́ o òrẹ́ ni mú lọ́rẹ́ torí pé èèyàn ò lè bẹ́lẹ́dẹ̀rìn má jẹ̀gbẹ́ yìí ọ̀daràn ló mú lọ́rẹ̀ o bàbá ń yàn wò. àbí ẹni tó jẹ́ pé òun tiẹ̀ alukur'an òun ló máa ń lò tí ọmọ tuntukutu lórí kó lè bá arówó gbà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní wọ́n sọ́ọ́ fà ti sọ́ọ́ fà bọ́lọ̀ ń bá wọn sáfúlẹ́tì wì èwo ni sáfúlẹ́tì nù wọ́pọ̀fà ti sọ́fà bí àwọn jẹ́ ń pè ní entertainment alfa àwọn bíbí àyẹ àwọn aláwọ̀ ọ̀rẹ́ rẹ nìyẹn àwọn eléyìí ọ̀ràn àyàn nípa ọ̀yàn wọn lójú wọn fẹ̀sìn ọlọ́run ṣeré àwọn fújì alfa tẹ́ ń fẹ̀sìn ọlọ́run ọba jẹ́ sọ gbogbo ọ̀rọ̀ àwọn eléyàn ọyàn wọn lòdì àwọn aládàáda alẹ ọyàn wọn lòdì àwọn ò lè ṣàdúrà àfi lórí tẹ aládàáda alẹ nìyẹn o aládàáda alẹ kò bóórí kò bóórí là ń pèrò àwọn eléyàn sàárè special ọyàn lòdì bẹ́ẹ̀ náà ni ó di tẹ̀síbà ó di oko kò ni lórí kíni ẹgbẹ́ bá àwọn babaláwo náà ṣe máa kó kíní kan sọ́run nù kí afọ̀tẹ́ àwísẹ́ olúgbọ̀n yóò kó gbogbo ẹ̀ sọ́run nù yóò wá yọ ọlọ́ọ̀kan gèlè mà ṣé èèyàn ló ti dọ̀tí báyìí oní àwọn akóṣẹ́ tó bá sọ́run lórí tìrìsì èyí tó jẹ́ kó tóbi bí orí ọmọ tuntun èyí tó pọ̀ wọlé èyí tó tó pọ̀ wọlé èyí tó tó pọ̀ wọlé ọwọ́ akóṣọ́run gèlè mà. láti ó kan àyà ó sì gùn títí dágbọ̀n ó gadágbọ̀n kí á lè ṣe lẹ́yìn ẹ̀sìn pé agbara lè mọ̀ àpá agbára wà ní agbára lóníkẹ́ di okùn márùn bí ẹran gbogbo eléyìn àdádálẹ̀ lọ àdádálẹ̀ lélẹ́yìn tó àwọn tó bá ti ń sàdádálẹ̀ ẹ̀ yàn wọn lódì eléyìn lábẹ́ òfin ọlọ́ọ̀tọ̀ yàn wọn ẹni tó ní àwọn lè máa fa àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ láì jẹ́ pé àwọn òbí wọn fọwọ́ sí i ẹ̀rùn ká dáadáa lẹ́nu ọ̀bà yìí jẹ́ sínú ọ̀daràn ẹ̀yìn alódì ipò ńlá amír amír ti tó kọ́ máa fa àwọn èèyàn lọ́kọ amír ta ni ṣé ìwọ wa ni bàbá wọn ta ló amír láìsí rẹ amír ta ni gbogbo àwọn aládàáda lẹ́nu yẹn bákan náà àwọn tí wọ́n máa wádìí lọ́dọ̀ àwọn obìnrin pé njó ló ti ṣe menstruation káyìn láì jọkọ rẹ̀ fá pété olùkọ́ àwọn ṣe jàmá jàmá àwọn ní láti máa rẹ́kọ̀dù àwọn obìnrin kọ̀ọ̀kan áá ah, ah. a'udhu billahi minash shaitanir rajim yàrá ṣe jàmá àtún ìbìlì síyà jàmá ìbìlì sùn nìyẹn wọ́n mọ àwọn obìnrin mọ aka wájú wọn ó ti tó jọba yìí tó ti bẹ̀rẹ̀ yóò sì parí jọba yìí ok very good tẹ́lómi ò tún bọ́ wájú. tọ́ eléyà gbogbo ẹ̀ kí ni wọ́n ń pè ní ẹ̀sìn ọlọ gbéga ẹni tó bá ti tó ń bí díà ọ̀tọ̀ ká yàn lódì o ẹnì kejì tá a tún lè yàn lódì báyẹn òun náà ni mùtẹ̀jẹ́ hírùmbìlkẹ́bẹ́ ẹ̀rọ ẹni tó máa ń dáràn tó máa ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lójú gbára gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló máa ń ṣẹ̀ lójú gbára kò gbé pamọ́ yóò tẹ fádọ̀ tí síwájú lé ni yóò máa gbà á àbúrò àti àwọn lọ sísọ àwọn olókogoro wọn yẹn wọ́n jókòó wọn bá tọ́ àwọn gbẹ́sí ní ọlọ́kẹ́rú yóò sì máa gbà á sọ̀tàn káyọ̀ lẹ́yìn wọ́n fi hàn pé iṣẹ́ táwọn ń ṣe ló ń tà wọ́n. ètò tí lọ́ọ́ gbò gógóró lọ́dọ̀ àwọn yòó lógógóró tí wọ́n bá bù sínú ife fún un yóò sì dá níwájú gbogbo èèyàn lórí títí bẹ́ẹ̀ o pé yẹ́s kí ni débi tá a wí. ṣàkélé yẹn ọ̀ ń tẹ̀ lójú gbàrà nù. bẹ́ẹ̀ náà ni ẹni tí mu sìgá lójú àwọn èèyàn kò yí tẹ́ ṣe pé ń yọ ọmọ ọ̀daràn lọ́ yọ ọmọ ẹ̀ṣẹ̀ ojú àwọn èèyàn ní ti mú yóò tún máa fà á ní pé màá ń gbádùn ẹ járe yóò tún máa fà á tó bá ti wá fà á yóò tún tú sí wọn náà la wo ò sì ní lè sọ̀rọ̀ ẹlẹ́ìtújú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ní yorùbá lẹ́bù ó sì ń ró ìfín sí ọ̀fun. bákan náà ẹni tó yẹ pé lẹ́kúnlé aṣẹ́wó yóò máa wọ̀ lójú àwọn ẹgbẹ́ àmì ah, òun fẹ́ wọ bí kábọ̀ à kéèmà tó mọ́tò láti lẹ́ afọ́jú gan dá àmà pé ibi tó ń lọ ni subhanallah eléyà ń sẹ̀ lójú gba ara nu pé kí lọ́lọ́run ó ṣe fún un. bákan náà ẹni tí máa lọ nǹkan gbà máwọn èèyàn lọ́wọ́ lójúkorojú eléyà ń sẹ̀ ní gbangba nu pé kí lọ́lọ́run ó ṣe fún un. gbogbo irú àwọn eléyà á yàn wọn lódì. ẹni tó yẹ pé lójú àwọn èèyàn ní sísọ pé à òun lè pààyàn òun lóògùn tó lè fi pààyàn sẹ́yìn kele yẹn ọ̀nsẹ̀ fi hàn ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ limamu ní yín pé ah, ẹ wọn wọ ti ké o ti ké o ní tètè ìyá tó ń bá nípa ọmọ ká àwọn àyàtọ̀ kò sí kiri kan so àmọ́ ọ̀fọ̀ yìí báyìí ní ìsìn kíákíá ló ó ti ṣe eléyàn lójú táyé eléyàn á yàn lójú ìmọ̀ kóńdé kọrùn ni sẹ́wọ̀n pé ṣòkòtò wọn máa fi sí wọ́n wọ ṣòkòtò lé kéèyàn fi ní dààmú ẹ̀yìn ó ti bókun ṣòkòtò ló wú sẹ́wọ̀n pé lẹ́yìn tó ra agbè pamọ́ díẹ̀ á dààmú àwọn òun gbé tiẹ̀ kọ́rùn pé tó gùn wọn bá dá wọn lójú wọn fi gbárí ó ti fi tó ń gbárùn báyìí tọ ẹrẹ lómi tó bá wọlé rẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe mọ nǹkan wá tó ẹ ní rí kùlùtù tó gbé sẹ́nu àná ẹlòmíì bàbá sì wọlé lọ́ọ̀bà bẹ́gẹ̀lẹ̀ mà pé yẹs ẹni tó gbé hàn ẹ̀yàn lòdì ẹni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan tó sì ń gbé hàn ẹ̀yàn lòdì òun tó ń wo babaláwo ló ń wo ọ̀sọ̀ jáde ẹ̀ mà bí àwọn ẹ̀yàn lòdì yàtọ̀ sílẹ̀ ìmáàmù tẹ́ wọ́n ń sọ pé bàbá yìí ṣe yẹn ń wò kò ṣe yẹn ń wò ẹ̀ tẹ́ ti mà tẹ́ ká mọ́ ẹ rí gbọ́ àti ìrìgbọ́ ẹ máa wádìí káfí mọ̀ bá tún máa ṣe sọ láti lẹ́yìn ọ̀daràn àbá fi mọ̀ ẹni tó bá ń ṣẹ̀ tó sì ń gbé hàn àlèyàn lódì ó lẹ́nu kejì alákọ̀ọ́kọ́ ni ta ni aládàáda alẹ̀ ìgbà wo láti wá yàn wọn náà lódì yéésù pété wọn ti rí kéèyàn ń ṣàdáda alẹ̀ àbó ń ṣẹ̀ ó ń fi ẹ̀ṣẹ̀ rẹ̀ hàn rárá o pẹ̀lú májẹ̀mú lópin ìgbà tá a bá lágbára láti fi ẹ̀ṣẹ̀ ń jẹ́ a lè rí àfijẹ́ torí kò síjọba lọ́wọ́ wa.

ẹ tí ẹ kìlọ̀ fún kọgbà irun wọn lẹ́yìn àlòdì tó bá jẹ́ pé ní fídíà ni àbájáde ti ń ṣe àfihàn ìwà ẹsẹ̀ rẹ̀ kò burúkú ẹ sọ̀rọ̀ àwọn eléyìí lẹ́yìn láì dá o ẹ bá ti mẹ́nìkan lálàdàdà lẹ̀ ẹ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ẹsẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹni ti ń sẹ́lọ̀ lójúkorojú ẹ bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ẹsẹ̀ lọ. tí wọ́n bá wá ìmọ̀ràn lẹ́nu yín ni o ìlúkọ ọkọlọ sọlọ tí rẹ lẹ o káyipé aládàáda alẹ lọfẹ o ọ̀daràn lójúkorojú lọfẹ fẹ àwọn anìkílẹ ń pa alágbádá pé a aládàáda alẹ lò má sọ jù lọ a ó máa ń sẹ kì í sì gbé o tán wọn fi ọwọ́ àwọn amọ̀ràn lọ́dọ̀ rẹ ọfẹ́ bá wọn dá nǹkankan pọ̀ kí lẹ́ẹ̀ máa ń pa rẹ̀ ṣe máa sọ. bákan náà wọlé fi tẹjẹrí ìṣe ìdí ẹnìkan wá jẹ́rìí fẹ́nìkan ní kóòtù ẹ̀yin sì pé ẹni tí yẹn èèyàn ẹ mọ̀ pé ẹni tí máa ṣe ọlọ́run ọba ní gbangba ni tó bá ti ṣẹlẹ̀ báyẹn ní tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ sọ pé eléyìí kò yẹ kó jẹ́ pò ní ọ̀wà jẹ̀rì ẹ̀rí rẹ̀ kò lè ṣe gbà ìdí ni pé aládàáda lẹ̀ ìdí ni pé ojúkorojú ló máa ń ṣe lọ. pé eléyìí jẹ́ àwọn tó jẹ́ pé ẹ bá sọ̀rọ̀ wọn ẹ̀ lọ. bákan náà lọ́jọ́ fẹ́ yẹ̀yàn fún lè máa mọ̀ ìmáàmù tí wọ́n máa ti sọ̀láàtì ẹ̀yin tí wàá mọ̀ pálá dáadáa lẹ̀ àwọn èèyàn tó sì fẹ́ẹ́ yàn ọ̀dà mà ẹ mọ̀ pé máa ṣe lọ́n lójú korojú àwọn tó fẹ́ẹ́ yàn ọ̀dà mà ẹ wàá sọ pé eléyìí ọ̀yẹ́ lè àbí òye wa kó tó di agbé sípò tí ọ̀hà ní ṣe yọ ọmọ kọ̀yẹ́ lè ìdí ìbálá dáadáa lọ àbí ọ̀nà ọ̀dà mà so sẹ́wọ̀n kó náà nílé jiyàn so eléyìí jẹba o. bákan náà kò burú ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa tó bá jẹ́ pé à ń béèrè ni nípa ìdájọ́ tá a mọ̀ nípa àbòsí tẹ́nìkan ṣe sí wa a lè sọ pé lágbájá ó ṣàbòsí sí mi ẹ dákun kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ́ríà. gẹ́gẹ́ bí kéèyàn béèrè fẹ́tùwà gẹ́gẹ́ bí Hind ìyàwó Abu Sufyan ó ti sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní Abu Sufyan ọkọ òun rajulun shahih ni o kìí àtàwọn ọmọ mi ní tí ó tó wa o fẹ́ràn pé bàyàn jẹ́ nù ahun mi kìí tí mo lè máa tọ́ ọba kó rẹ̀ kí n mówó ńgbà tí ọba mọ̀ kí n máa mú tí ọba tó wa anábì ni mú tí ọba tó wa àtàwọn ọmọ rẹ má mú jù bẹ́ẹ̀ lọ. ṣèbí àmọ̀ yìí pé tá a bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dá nítorí pé a fẹ́ béèrè nípa àbòsí kan tó ṣe sí wa kò burú àmọ́ tó ọba dákọ rẹ̀ ó ti dáa jù sẹ́nìkan bá ṣe báyìí báyìí sí yàn kí ni kéèyàn ò ṣe ó ti dáa jù. bákan náà èèyàn ti lè sọ̀rọ̀ láì ọ kó má jà sẹ́sẹ̀ nígbà tí wọ́n bá fẹ gba ìmọ̀ràn lẹnu èèyàn nípa afẹ́fẹ́ rẹ ni obìnrin tó fẹ́ ọmọ ń pa á ní bọ wádìí rẹ̀ ẹni tó tó bi léèrè ń pa ọmọ abú ni àwọn abú ni o kò sọ dúkìá kò di ìdíkọ sọ details ó lè sọ details ọmọ rẹ àmọ́ máa bú kò ní ìdí details ilé ìjẹba. bákan náà níwájú adájọ́ pàtó afẹjọ́ sùn ọ̀dà akọ ẹni tó ṣàìdá sí ọ ó sì ṣàìdá tó ṣe sí ọ kò sínú ọ̀rẹ́ èèyàn fẹ́ lọ́nbẹ̀ẹ́ náà tó bá ti káfíìrì ni èso ọmọ ìyá mùsùlùmí tó bá sọ̀rọ̀ lẹ́yìn wa min makarimil akhlaq nínú àwọn àwọn alápọ̀nlẹ́tọ́ ẹ̀ka mójútó an ta'fu amman zalamak wọn náà ní kó sàmójúkúrò fẹ́ni tó bá sàbòsí sí ọ àwọn tó bá sàbòsí sí wa ká sàmójúkúrò fún ọ ọ ń bẹ nínú àwọn àwọn alápọ̀nlẹ́ ìsàmójúkúrò fẹ́ni tó bá sẹ̀yìn ìwà ńlá ni pàápàá jùlọ alágbára láti fìyà jẹ àwọn àsàmójúkúrò fún ìwà tó ga púpọ̀ eléyìí tó ti yẹ kó wà fún wa àìsí ìwà àmójúkúrò àfojúfòdà àmójúnù ó máa ń ba àwùjọ jẹ́ ó máa ń tú ilé ó máa ń sọ àwùjọ gán dahoro torí ńgbà tá a bá ti lẹ́mú ìdáríjì tá à ń sọ pé gbogbo ẹni tó bá ṣẹ̀ wá náà lágbẹ̀sán á ràn án ró náà ni nítorí dájú ni pé àwùjọ ò ní ṣe gbé. yóò di fún àwọn èèyàn wọ́n ọpa ọ̀pá wọ́n bá òbu lẹ́sẹ̀ yóò di fún lépa ara wọn láì dá wọ́n wọn ká ẹ bá dán lóògùn nù òun akọ lẹ́yìn ẹ mọ ni ó lè òun ọ̀jẹ́ gbà àìlámójúkúrò ó lè mú kọ́ ọmọ gan kó ṣe bàbá rẹ̀ kí bàbá ó sọ ọmọ kọ́ ọmọ ó ṣe ìyá rẹ̀ kí ìyá ó sọ ọmọ yóò mú káwọn èèyàn máa para wọn gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ láwùjọ Yorùbá wọ́n ti já o wọ́n ti bá wọn parí rẹ̀ wọ́n lọ́tàn o ìgbà náà wọ́n á tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní táàbù àà ẹbí wọ́n lọ sọ pé ó ti tán wọ́n lọ sọ pé ọ̀fọ̀ wọ́nú ọyá fi rẹ̀ fọlọ́ ìgbà náà ni ó tún á lọ máa tààbù sí i bíi kókúkókú kò sáà mójú kúrò ìwà kẹsẹrí ní ti máa bí kéèyàn má làmójú kúrò kí lọ fẹ́ tún gbà ń bẹ torí ẹ nínú wà tó dànù nínú orúkọ Ọlọ́run sì ni àlàáfù ọba alámójú kúrò inú adó àtàní ká máa ṣe ń jọ ara fẹnijọ Laylatul Qadr fẹnijọ lọ́nba ni kò ṣe kò ń gẹ́ rẹ̀ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. wọlọ dájúdájú alámójúkúrò ni ọ onífẹ̀ẹ́ tá mójúkúrò tá fún tá a náà tí ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ tá fún gbogbo àlàńfẹ́ kọ́ lọ́wọ́ tá mójúkúrò fún adékèké àwọn ká máa tá ọmọ èèyàn ti tó o bá tá iná wo ló ni tó ṣe o ní kankan tó ṣe ọkàn má ṣe fún ọgbà kí ló ṣe fún òpin rẹ̀ kó ní kó ọba ọmú kó bá jẹ́ rú kan ní kó ọba ọmú lọ sí ọlọ́pàá lówó dé lọ́ba sì tán àwọn náà sì bọ́ sọ́sẹ́yìn káńtà wọ́n máa halẹ̀ mọ́ wọ́n máa nà ń kónkó bàbá lọ ọgbà ọmọdádì ni tọ́ba sí lò nígbà onísàmójú kúrò bàbá ti bẹ́ẹ̀ tọ́ pa yẹn wọ́n pọ̀ ni àfi tí wọ́n bá dà mọ́ pé wọ́n lọ pa táwa ni màá gbẹ̀san tọ́gbẹ̀san tó níyì àìmọye mọ́sàmójúkúrò fún ọ tọ́tara bẹ́ẹ̀ tọ́ ga tọ́lẹ́ yìí sàmójúkúrò fún àfi kọ́ ga èyí sì sọ pé lálá gbọ̀ngàn àfi kémi náà sá gbẹ̀san kó tún níyì lójú àwọn èèyàn mọ́ torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wà o ẹja alámòjú kúrò kọ́rọ́rùn ṣùgbọ́n ẹni tó bá lè fọ ọwọ́ nu orí ńbẹ́ńbẹ́ wọ́tọ́ ọtí man haramak kò fún ẹni tí ọkọ̀ láti fún wọ ìgbà tó ń ní kò fún ọ ìgbà tí wọ́n ní fún ọ̀nbẹ nù wà lápọ̀lẹ̀ àsìkò ìgbà tí ọlọ́run ní kí níní kọ́kàngùn sóun ọ̀fọwọ́ ọlá gbọ́ ọ lójú ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ ràn ọ́ lọ kọ́ ràn ọ́ lọ ọlọ́run á ní kó yí kó sún kàn wọ́n náà wọ́n wá wà ń pòpò ní ẹni tó ti wá kọ̀ láti fún wọn rí òun wá wà ń pòpò kò ní ẹni tó kọ̀ láti fún ọ ìwọ fún dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye tó ti yí bẹ́ẹ̀ nù gbèsè ayé yìí ìjọba pé tó bá ń dáa fún ẹ nígbà kan máa rántí ìgbà tó ṣe ṣe kọ́ máa a mọ́ àwọn dáadáa tó bá ti ṣe nísìnyí yóò ti sábàbí káwọn ẹrú ọlọ́run náà ṣe dáadáa sí ọ. ẹni tó sì ṣàìdá sí kọ́mọ́ bara jẹ́ jù àìmọye ẹni tí ò ní lónìí tó padà wá ní lọ́la gbàtìgbà tí wọn náà bá ní ọlọ́run ọ̀dàn wò bóun ni wọn náà ṣe ṣe tiẹ̀ ẹni tó ti fi àìní fìfìyàjẹ ọrí ìwọ má fi níní fìfìyàjẹ nígbà tó lọ́n bá fún ọ ó fà àìní tiẹ ó fìyàjẹ ọ nígbà tó bá wá ní má fi níní tiẹ náà fìyàjẹ ọ náà nígbà tó náà bá dẹni tí ò ní. وتصل من قطعك ẹni tí ó ti jákun ẹbí tí ń bẹ láàrin rẹ pẹ̀lú rẹ̀ ìwọ sopọ̀ ọtí ní kálukọ fọmù rẹ jáde kíni sẹmi wọn ni kí bàbá àti ìyá kan jọ bí wa ni àwùjọ bí lẹ ìwọ sopọ̀ ẹbí ń pọ̀ bọ́n bá já ìwọ sopọ̀ ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ ìwà ńlá ni o kọ́rọ́rùn o àmẹ́ni tó lọ́n bá ràn lọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ yọ gàlá yín bíi yóò sì rí ẹ̀san tó ga lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la òkè àmì. afaani wa jimaacu aadaabi alkhayri wa azimatihi satasaracu can arbacati axadiid. wọ́n àwọn àwárí àwọn àwà tó kókó wọn gbogbo wọn á rí lára àwọn àdìsí mẹ́rin. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam yẹn ni káwọn gbogbo àwọn wa rí wọn lá rí lára mẹ́rin ẹ̀jẹ̀ adó mẹ́rin. abẹ́lẹ́wọ̀n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́sàánù wa kó má jẹ́ kí àìníwà kó bà wá ní sẹ́jẹ́ ó ti wá lọ́kàn ní ọjọ́ máa mójútó ìwà mùsùlùmí kó má ti wá lọ́kàn ní ọjọ́ máa tẹ̀wọ̀ wọn lójúmọ́lẹ̀ kó wá ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó kẹ́ wa tó bá di lọ́la al-qiyamah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Aleykousselam. wọ́n ní nígbà tó ti fáwọn tó ń ṣe ma wọ́n sì máa ń lò ó sọ̀rọ̀ nípa láti fún apaka nínú àwọn bíbí àti gẹ́gẹ́ bí àwọn ti ṣe gbọ́ pé àwọn kan ó ti ṣèjọ́ àfa súnà tó nì jẹjẹ mọ̀ pé orí tí àwọn tọ̀rí kọ̀ wọ́n sin sí ní pé kí ni àtọ̀ ẹ̀ka kọ sírò àwọn ọ̀rọ̀ báwọn. àwọn kan ní pé àwọn ni wàhálà bá aládàáda alẹ̀ ni wàhálà bá torí káwọn lẹ́rìí kan kọ́lọ̀ ń sọ ànábì sọ àwọn àlọ́ àwọn àtàn tí ò nídìí iná làwọn ní lẹ́yìn náà káwá pé wọ́n ti ẹnìkan tó rí pé àwọn tọ̀rí pọ̀ káwá sọ́dọ̀ ń tọ̀rí pọ̀ kò sọ́ọ̀dì tó ti pé rọ́ọ̀nì kò síbi tá a ti sin sórí tí àwọn tọ̀rí pọ̀ torí pé kò sí kọ́sẹ́lẹ̀ rí nínú tàwọn mùsùlùmí nípa àwọn tọ̀rí pọ̀ wọ́n dá orí tẹ̀sí wọn ní lọ́tọ̀ alùsùnà náà dórí tẹ̀sí ẹ̀ ní lọ́tọ̀. wọ́n máa sọ pé maqbaratul muslimin oríta àwọn mùsùlùmí gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí wọ́n sì mùsùlùmí síbẹ̀ ọlọ́run ní ọ̀ àlà tó yà kálukú sọ́tọ̀ọ̀tọ̀ eléyìí tẹ̀lé súnà eléyìí ọ̀tẹ̀lé súnà àmọ́ pé á pé ya oríta alùsúnà oríta kínní kan a ń dálẹ̀ ní oríta mùsùlùmí wà. nítorí pé ìṣẹ̀ṣẹ̀ máa láàrún pé àwọn kìnnìkan àwọn kìnnìkan wọ́n láti zọ́kù àǹfọ̀sọ̀ ìsìnkú máa fọra yín má ìyẹ̀dá pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń pe alálùsúnà tá ń jìjà pé oríṣẹ́ mùsùlùmí oríṣẹ́ alùsúnà ń jẹ́ kọ̀ǹgbọ́n ń jẹ́ súnà ibi sí irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí rẹ̀ láyé tẹ́lẹ̀ ń oríṣẹ́ kan kó oríṣẹ́ wọ́n ní tá a bá róbìnrin kan ti ń lọ ọmọkùnrin ẹnìkan á bí wá léèrè ń pa rẹ̀ pọ̀ nfẹ̀fẹ̀ kí ni ká sọ á sọ pé a rí i pé ń lọ ọmọkùnrin rí kìí pé máa lọ ọmọkùnrin o torí pé ẹ̀ka ni wọ́n rí o mo rí i tí ń lọ ọmọkùnrin rí ilé ìjẹ́bù ti jẹ́ torí má kó bá o má fa fáìlì rẹ̀ yá o mo rí i pé ń lọ ọmọkùnrin rí òun náà ti mọ̀ pé ẹ̀ka ni. ń wọn ni wọ́n rí ọ̀pọ̀ ọlọ́mọkùnrin rí mo tá a sì túká lórí pé a ti gbọ́nkú gbọ́nkú síra wa ó sì ti lé ńjọ́ mẹ́ta àní rẹ̀ dépò pa á bá sọ̀rọ̀ kíjọ́ mẹ́ta tó kọjá sábà rí nọ́mbà rẹ̀ gbà aràn yàtọ̀ bá mọ̀ sí pé ẹ dákun ẹ bá kí bàbá alágbájá o ẹ pé mò ń kí wọn o àìní nọ́mbà wọn ni o tó bẹ́ẹ̀ lẹ́sìn ẹ rẹ́ ni jọ́ mọ̀ ẹ̀yàn mọ̀ lọ́kàn yín kó ti tán ó ti tán tẹ bá ti ríra ńjọ́ tẹ bá ríra ẹ kì í ẹ tùjú ká sí náà. dáadáa lẹ́rẹ̀ẹ́ hàn gidi sáà lè máa sálámà sí a ti sọ pé àyàn ló di ni ẹni tí àyàn ló di àní sálámà sí àní sálámà sí rárá rárá ṣùgbọ́n àmọ̀ dájú pé àdádálẹ̀ ni ṣe o àdádálẹ̀ rẹ̀ yẹn ti hà gidi àdádálẹ̀ rẹ̀ sì jẹ́ àdádálẹ̀ tí máa ń sọ̀yà di ọ̀ṣẹbọ àbí tí máa ń sọ̀yà di kèfèrí àbí tó máa ń sọ̀yà di pòkì. àní sálámù ni wọ́n rí ọmọ nù wọ́n lórí tó sálámù ẹ bá ti pa fídíò àti àmà sálámù orin ló máa ń gbọ́ ó sì máa ń parọ́ ìyẹn sì pàkíyèsí rẹ̀ pàkíyèsí rẹ̀ ọ̀sán ni tí wọ́n máa gbọ́ nù tí ẹ̀ lè yan lóde dáadáa. torí pé ní tó náà ń ṣe yẹn ó ń gbé ẹ̀ṣẹ̀ ńlá tí ń sẹ̀hànù tó àyàn lòdì kí ló dé tí ẹ fi ń yàn lòdì nítorí pé o lè má gbórin a sì ti sọ fún ọlọ́gbà àti àwọn jàmáà rẹ̀ wọ́n á yanra ọ lòdì tọ́tọ́ kí yóò tún máa ti sọ láti lẹ́yìn rẹ̀ wọ́n bá yín parí rẹ̀ ni torí pé ẹ̀yin àlè máàmù lòdì lè máàmù yín àyín lòdì àlè yín amọ́sálásí lòdì tọ́ba ìgbà pé ẹ lọ dá amọ́sálásí mi lẹ̀ afẹ́ pín orí mùsùlùmí yẹlẹyẹlẹ nù wọ́n bá yín parí rẹ̀ ilé máàmù lọ́ba jàre kọ́ mà wọ́n lọ́ba jẹ̀bi kọ́ mà ilé máàmù lọ́ba jàre káwọn náà mà báwọn bá jẹ̀bi kọ́ mà kí lẹ́sẹ̀ máa jà sí gan amọ́sálásí ṣèdíkà lẹ́yìn sọ pé wọn ò pín dọ́gba lórí tó lè dájà alẹ́ náà nù ẹ̀sẹ̀ lórí pé ń ka fatia ọ̀kadì láàfi tẹ̀lé náà lè wá ń jà sí òbí máa pẹ́ kó tó dé mọ́sálásí ẹ pàkíyèsí rẹ̀ eléyìí ọ̀gbọ́dọ̀ bí jà àbó máa ń yára lórí sọlá ẹ pàkíyèsí rẹ̀ eléyìí ò lè bí jà náà àbẹ̀ mẹ́jọ ọtí ẹ bá sọ́kọ̀ gbà pọ́n wọn dẹkùn rẹ̀ ọtí ló wọ́n mú kú ni gbogbo tó bá ṣẹlẹ̀ pàkíyèsí àwọn olóye láwùjọ kan bá ń parí rẹ̀ kọ́tán tẹ́lẹ̀ ìjọba ẹni tó yẹ pé ń ṣe ìyàwó ó sì wá jẹ́ lè máa mú bàbá tó kọ́ mọ́sálásí ọ̀hún á sáká fún ìyàwó lè máa mú yìí bàbá yìí wá sọ pé ó ń yà ń wò nìyí òun náà sì ní bẹ́ẹ̀ ni gbogbo jama wa yarí pé tí ọba pa yẹ ń wò sí ṣètì ajẹ́ pé ọ̀pá lè má mú sí ṣètì wọ́n á lòun òun ọ̀fẹ́ pa lè má mú sí ṣètì àmọ́ ìṣetán láti pa yẹ ń wò sí ṣètì orí àdéhùn yẹn ni wọ́n wà wọ́n bá ní kó kọ́ntínú pẹ̀lú ṣíṣe lè má mú fáwọn. ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà ìní wàhálà kan ṣẹlẹ̀ ládùúgbò láàrin àwọn kan sáwọn kan látàrí èsì ìyẹn ń wò tó bá àwọn kan sínú àwọn méjèèjì. pàtó ṣe yẹn wo ọ̀dájà alẹ̀ láàrin àwọn èèyàn kan àti èèyàn tẹ́lẹ̀ náà kí ni wọ́n máa fi yẹn wo ṣèbí wọ́n fi dájà alẹ̀ náà ó lè lẹ́nìkan ní ìṣọ́ ẹnìkan ní òjò ọgbádùn ẹnìkan ló gbé náà ẹnìkan ló ń ọlọ́kà ìjà yẹn àwọn ẹni tí wọ́n lọ ṣe yẹn wò yun àwọn fi tó àṣírí pé bí lèmọ́mù lágbájá lọ́ bá wò kàkà tí àwọn jàmá yẹn padà sórí ọ̀rọ̀ wọn àkọ́kọ́ ipe tí inú kọ́ pa lè máàmù sí ṣètì àbí kọ́ pa yẹn wò sí ṣètì tó sì sàdéhùn pé wọ́n pa yẹn wò sí ṣètì tí wọ́n fi filẹ̀ kàkà kan padà sídi pé àwọn yọ̀ ń lè máàmù nígbà tó ti fi hàn sáwọn pé kọ̀ pátì wọ́n tún fi ilẹ̀ pé ṣe tó yẹn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ rárá o èèyàn gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn gbogbo ẹni tó bá jẹ́ káfíìrì lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tó wá lò máa ń tó pamọ́ gbọ́nà kan kò bá jẹ́ ìpẹ́ kò bá jẹ́ omi kò bá jẹ́ àtẹlẹwọ́ kò bá jẹ́ òrùn níwò kò bá jẹ́ ráwọ̀ kò bá jẹ́ òṣùpá gbogbo ń tó bá lọ fẹ́ tara rẹ̀ sọ nípa ń tó pamọ́ káàfẹ́ ìyẹn ti kẹfẹ́ rẹ̀ ó lẹ́sẹ̀ wa máa dasọ láti yẹn ṣùgbọ́ ẹnìkan á ní tá a bá fẹ́ lo eléyìí kò ní sílẹ̀ máàmù tí ó kú tẹ́lẹ̀ náà tá a ṣe ẹni tí èsè gbọ́dọ̀ ṣe sọ ẹ̀sìn yín di méjì kọ́bọ̀ ilé ìjẹ́bù ti ṣe jàǹbá. bákan náà wọ́n tún ní ǹjẹ́ kí ni ìbéèrè yẹn náà àdéhùn tó sọ pé èèyàn seventy thousand ó wà àlùjánnà láì fèsìrò láì jìyà nínú nǹkan mẹ́rin tí wọ́n sọ pé wọ́n ń ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ yìí. òun náà ni pé wọn kì í tọrọ rúkìá tóògùn mímu náà wọbẹ̀ téèyàn bá ń sáré kọ wọbẹ̀ ọtọ rúkìá ọtọ lóògùn anábì sọlá àzọlá ni ẹ lo sí ti máa ń ṣe yín ọlọ́run ọ̀sọ́ àárẹ̀ kankan lẹ̀ àfi sọ oògùn rẹ̀ ti tí ó sì jó gbó torí àgbọ̀dọ̀ sí àdìsí yẹn lò káàrin ọmọ sí ọkọ̀ wá gbé ọfẹ́ òfin wa náà seventy thousand yẹn torí ẹ ò ní lóògùn apara rẹ ó tún jìyà nígbà mi o táwọn ti ń ṣe sọláàt tẹ́lẹ̀ mọ́sálásí yẹn di pé kọ́ gbà yẹn mọ́ àtọ́nà ọba wa sànú pọ̀lọpọ̀ ẹni tí ìwà ṣe sọláàt wọ́n ti ń wá àwọn afẹ́ wa kọ́ mọ́sálásí mi sí òdìkejì ilé tó gbá ìjútà lákọ̀ọ́kọ́ lọ pàtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn fi mọ́ṣáláṣí tí alákọ̀ọ́kọ́ sílẹ̀ pátápátá wá sí tẹ́lẹ̀ kejì wọ́n á ń béèrè pé tá a lè sọ mọ́ṣáláṣí tí alákọ̀ọ́kọ́ di ṣọ́ọ̀pù tá a ti máa tajà àbí báwo mọ́ṣáláṣí tí alákọ̀ọ́kọ́ yẹn tí wọ́n kọ́ ni àbí ṣọ́ọ̀pù náà ní tẹ́lẹ̀ ni wọ́n sọ di mọ́ṣáláṣí náà kí wọ́n wí wọ́n kọ́ ní masjid ni lábẹ́ òfin ọlọ́run gbogbo bí wọ́n ti kọ́ masjid masjid náà ni wọ́n sọ kù dídọ́ gbẹ̀ndà alqiyam tó kò sáyè fún wa láti sọ pé a fẹ́ sọ di ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù báwo ṣé àwa gan kò ní tì wá lára mọ́ṣáláṣí mà níbí tẹ́lẹ̀ náà adìrí táǹtà tó máa ń tì ìyẹn adìrí táǹtà táǹdì pọ̀pọ̀ mọ́sálásí fa rárá o àyàfi tó bá ṣẹlẹ̀ bó ti ti ṣẹlẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ bó ti ti ṣẹlẹ̀ yẹn tó bá ti lè fẹ́ dà ìbátẹ̀ sí nǹkan míì káyipá àdúgbò dahoro àwọn èèyàn sí ń bẹ̀ náà mùsùlùmí ló ń gbé bẹ̀ tẹ́lẹ̀ kèfèrí nìkan lọ́wọ́ à ń bẹ̀ ni kò burú lábẹ́ òfin ọlọ́run kẹta owó tẹ́ bá wá rí ń bẹ̀ ẹ lọ́ọ́ fi establish mọ́tíláṣí síbò irú eléyà tẹ́ lò má ní gbogbo ń tó lè jẹ́ ká dá mọ̀ pé mọ́tíláṣí ni ẹ̀ mú kó mbẹ̀ bí káfíń ẹ ti ṣe sóró sí ẹ ti ṣe gbá ẹ ti sà ẹ yọ gbogbo ẹ ẹ wàá tà. ẹ tàbí warehouse owó tẹ bá gba mi ẹ lọ fi kọ́ mọ́sálásí sádùúgbò mi tí o sì mọ́sálásí ẹjẹ bó ti jẹ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك